Hallelujah. Amen. Praise ye the Lord. Hallelujah. Are we in the house today? Is our spirit here tonight? Hallelujah. Amen. Just first of all, help me lift your hands and say, God, I'm here tonight. Ẹ Wave that hands to God, say, Lord, I'm here tonight. Ju ọwọ́ rẹ sí pé tell him that you are here tonight. The wonderful God that is in the heaven. Ọlọ́run oníṣẹ́ ìyanu tí ó wà ní ọ̀run. Roughing his miracle from above. Èyí tó ń ṣiṣẹ́ ìyanu rẹ̀ láti òkè. Tell him that you are here tonight. Sọ fún pé o ti wà níbí nírọ̀lẹ́ yìí. Tell him what you want him to do in your life tonight. Sọ fún nǹkan tó fẹ́ kó ṣe nínú ayé rẹ̀ lálẹ́ yìí. Oh my God, I thank you because you are father. Ọlọ́run mo dúpẹ́ mo yàn ọ́ lógo nítorí pé mo wà níbí. You always answer our prayer whenever we call. Nítorí pé o máa ń gbọ́n àdúrà ní gbogbo ìgbà tí a bá wà níbí. We reference your name tonight. Baba we say thank you tonight for what you are going to do. Thank you for the work you have been doing before in our life. We return unto you glory tonight. Thank you, Father. For in Jesus' mighty name we pray. For in Jesus' mighty name we pray. Amen. Amen. Please, I want us to get ourselves prepared tonight. If it is 10, 20 minutes we are having together, know that God is going to do a spectacular thing in your life. Amen. Amen. Àmín. Shall we just sing this song together? Ẹ jẹ́ kí a kọrin yìí papọ̀. Hallelujah. ẹ ṣe máa yà mí lẹ́nu bàbá. ó ṣe é ṣe máa yà mí lẹ́nu bàbá. ó ṣe é ṣe máa yà mí lẹ́nu bàbá. ẹ̀yọ́ mi jẹ́ ìlú ẹ̀rọ mí lẹ́nu bàbá omi jẹ́ mi lò ẹsẹ̀ kún mi tẹ̀rí o. Ó fẹ́ ṣe màyà mi lẹ́nu bàbá. tí bàbá ṣe lórí oró inú oore tí bàbá ṣe oore má pọ̀ ó sì orí òkun lọ lórí oró àfi kì í dúpẹ́ oore má pọ̀ ó sì òkun lọ lórí oró àfi kì í dúpẹ́. ọpẹ́ tí a mú wá àkọ́bí ọlọ́run àjẹ́ ti tẹ́wọ́ gbọ́pẹ́. gbọ́pẹ́ gbọ́pẹ́ gbọ́pẹ́ tí a mú wá àkọ́bí ọlọ́run àjẹ́ ti tẹ́wọ́ gbọ́pẹ́. wa Jésù tẹ́wọ́ gbọ́pẹ́. is why we are giving him that praise tonight. I perceive in my spirit that there are some miracles that God is delivering into our hands. There are some that God has done that it will manifest in your life. Àwọn kọ̀ọ̀kan wà ètò Ọlọ́run ti ṣe tí a máa farahàn nínú ayé wa. And you have to activate it with your praise and your thanks. Ìwọ ni wàá fi sójú ṣe pẹ̀lú ìyìn rẹ. Hallelujah. Amen. Shall we take our seats please? Ẹ jẹ́ kí a jókòó ní yìí. Let's just go into the word of God briefly. Ẹ jẹ́ kí a lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Before we go into prayer. Kí a tó lọ sínú àdúrà. You know, we have been treating the topic, the miracle work. I think she ṣiṣẹ́ lórí àkórí oníṣẹ́ ìyanu. And today is the thirteenth day of the month of December. Èní dẹ̀ jẹ́ ọjọ́ kẹtàlá oṣù kejìlá. And uh, ever since we started the praying and fasting on the first of December. Láti gbàtà rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àti àwẹ̀ láti ọjọ́ We have been treating the miracle worker. Our father in the Lord came here and tell us who the miracle worker is. Bàbá wa nínú Olúwa wọ́n sọ ẹni tí oníṣẹ́ ìyanu even told us that did you know the person called the miracle worker himself. Ǹjẹ́ wọ́n tẹ̀ bẹ̀rẹ̀ pé ìjà tẹ̀ mọ ẹni tí wọ́n pè ní Then another man of God still came on this pulpit tell us the same thing. Àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn tún wá sórí pẹpẹ wọ́n sọ kan bákan náà fún wa. No wonder it now came to my spirit that that miracle worker is always available whenever we call upon him. Kò ṣe yà mí lẹ́nu nígbà tí mo wá rí i pé oníṣẹ́ ìyanu yẹn ó máa ń wà nígbà tí a bá pè é. Praise the Lord. Hallelujah. And the, uh, this miracle worker we are talking about, what's the miracle itself? Oníṣẹ́ ìyanu tí a dẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀, kí ni ìyanu fúnra rẹ̀? What is the miracle? Kí ni ìyanu? Miracle can be likened to something that happened Supernaturally in your life that you cannot even explain. a lè fi ìyanu wé nǹkan tó lágbára tó ṣe pàtàkì èyí tó ṣẹlẹ̀ nínú ayé ènìyàn èyí téèyàn lè ṣàkàwé rẹ̀. I wouldn't know maybe it has happened in your life before or not but it has happened in my life. bóyá o ti ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ rí àbí kò ṣẹlẹ̀ ṣùgbọ́n o ti ṣẹlẹ̀ nínú ayé tèmi. The Lord of miracle took place in my life in that it, it's beyond my imagination. ìyanu èyí tó Ọlọ́run ṣe nínú ayé mi ó ju òye mi lọ.

If you don't want people to mock your God. Tí o bá fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ṣe lẹ́yìn Ọlọ́run rẹ̀. That miracle has to be seen in your life. Ìyanu rẹ̀ a gbọ́dọ̀ rí nínú ayé rẹ̀. If you don't see that miracle in your life, you are nothing. Tí a bá rí ìyanu rẹ̀ nínú ayé rẹ̀, o já sí òfo. Something happens to me some years back. Nǹkan ṣẹlẹ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn. Precisely two thousand and two. Ní ọdún twenty two thousand and two. Then I was fighting for one one position or the other that time. Ìgbà yẹn mò ń lọ láti ibìkan sí ibìkan nígbà yẹn. Then I was fighting for one position. Mo ń jà fún ipò kan nígbà yẹn. People do people do come to me and say they want to take me to one palace, take me to this, take me to that. And when your member make me Jackie ẹni jẹ́ kí n mọ odo eni But the kind of the power that dwell in me that time. you irú bala a tó wà nínú me nígbà I say I can't compromise. Money we pay me only lè pọ̀ I want to know whether this miracle working God that they are talking about is still existing. Mo one more, mọ̀ bóyá only say tí wọ́n ń sọ but ó ṣì wà lying. This position I tried 1998 I lost. Ipò yìí mo gbìyànjú rẹ̀ ní ọdún nineteen tí mo pàdánù then I want to repeat it again 2002. mo wá fẹ́ tún ṣe sí i ní two the set of people that came to me in 1996 eight work to me again. àwọn tí ó wá bá mi ní 1999. ninety nine wọ́n tún wá bá mi ní two thousand and two. will take you will, will take you to somewhere. wọ́n ní arákùnrin àmú ọ lọ síbì and they were going to give you this charm. wọ́n á dẹ̀ fún ọ ní oògùn yìí. and in the middle of the night around 1 a.m. ní òru ní aago kan. then you have to go to a social place. wàá wá lọ sí ibì kan. inside the bush. nínú igbó. then you dig a pit there. wàá wá gbẹ́ ihò. alone. ìwọ nìkan. then you put it there. wàá wá fi sílẹ̀. then you put your left toe on wow. that spot. wàá wá fi ẹsẹ̀ ìka òsì rẹ̀ kan sínú rẹ̀. I just kiss me sir. mo ní ẹjọ́. I cannot do it. mi ò lè ṣe. just leave me alone. ẹ fi mí kalẹ̀. they said come if you don't take it this time around again we are giving it to another person and that's all. ẹlẹ́ẹ̀kejì tí ò bá wá ṣe You know what, you know what, I, you know, you know what I did? I just walked to God. I said God. If you can deliver Sadrach, Mesach and Abednego. Mo ní I know you are able to deliver me in this situation by myself. And I want you to know that whether you are existing or not. Mo tẹ̀ wá fẹ́ If you now fail this time around. Yes, I too can now know that no, I have to run to go and meet those people. Èmi náà a mọ̀ pé ó tọ́ fún mi láti wá lọ And lo and behold my people of God. Ṣùgbọ́n ẹ wò ẹ̀yin èèyàn mi. Something happens to me. Kìnì kan ṣẹlẹ̀ sí mi. That is why we need to cry for that miracle. Ìdí nìyí tá a fi nílò láti gbàdúrà fún ìyá mi. When the election was approaching fast approaching. Nígbà tí election tí ó ń súnmọ́. Before the election I lost my dad. Kí election yẹn tó dé mo pàdánù bàbá mi. My dad has gone. Bàbá mi ń lọ. My my mother was on sick bed. Ìyá mi ó wà ní orí ah, àkéte àìsàn. Ah, my the younger brother of my dad I depend on that he will be the someone that will help me. Àbúrò bàbá mi èyí mo rò ó jẹ́ nìkan tó máa gbárùkù tì mí. Some few months to the election the man die. Ó kù díẹ̀ sí ìgbà ìdìbò yẹn ẹni yẹn náà kú. and I say God. Mo wá sọ pé Ọlọ́run. Something is happening now. Kìnní kan ń ṣẹlẹ̀. And lo and behold, I woke up one morning. I stood up. I sat in front of our house. A one man happily called, you know, he's a "Tapa man. He, just called, he beckoned on me, he said, Come. And he come. I walked to him. He said, Oh boy. He was just speaking one broken song. I say, though you never come to me for anything. And there's some of your people have been coming to me. But there's one thing I want to tell you. I know say there's one God you they call you you, you deserve. But that God wey say they say they serve. Just continue. tẹ̀síwájú. if anybody come to you say bring this bring that don't give them anything. tí ẹnikẹ́ni bá tọ̀ wá pé mo mo má dán wọn lóhùn. this time around you go enter ní àkókò yìí wàá wọlé. that's what he told me. nǹkan tó sọ fún mi nìyẹn. he now said. ó wá sọ wípé. go and change two hundred naira into coins. ó ní kí n lọ ṣẹ́ two hundred naira sí kọ́bọ̀. and that time that time we we have coins of one one naira. nígbà yẹn ni a ní coins one naira. I said what do I do with that coins. mo ní kí ni mo fẹ́ fi coins yẹn ṣe. so just go and give it to the beggar. ó ní lọ fún àwọn tó ń tọrọ. I say thank you. mo ní ẹ̀ ṣe. I went back to my house and I started the scripture. I said, What this man told me is in line with the scripture. And the Spirit of God ministered to me. He said, He that giveth unto the poor, leading unto God. I said, God, I thank you. Then I, I changed that 200 into coins. The poly bag I used to carry that, that, that 200 coins. polybag tí mo fi gbé owó ẹyọ yẹn. a polybag cannot contain it. polybag kan kò lè tán. the first polybag oja oja nidi. alákọ̀ọ́kọ́ tiẹ̀. because the cost was so heavy. nítorí owó ẹyọ yẹn wúwo. I double the polybag. mo wá sọ di méjì. and I went to this Owode side. mo wá lọ síbi Owode. I gave I gave both abirun afọ́jú arọ ẹni tí ò lérò owó sùn sẹ́kù. and the ah. money still remain. mo God. I said God. So later I went to Ojoba and I did that. People of God, lo and behold. Would you believe God do what will come? I saw that miracle physically. When the election, when the election approached, I never knew the people that came. They gave me money. They gave me support. They gave me everything. I did not borrow one naira from anybody. And the election was smoothly and I won. Bí ìdìbò yẹn ṣe lọ nínú ọwọ́ rẹ̀ That is the miracle we are talking about. Ìyanu tí à ń sọ̀rọ̀ nípa nìyẹn. God proved to me that he is still the Alpha and Omega. Ọlọ́run fi yé mi pé òun sì ni ìbẹ̀rẹ̀ àti ìpín. He proved to me that he is you know is the same yesterday today and forevermore. Ó fi yé mi pé òun ni ọ̀kan náà ní àná òní àti títí láé. People of God, now this thing now led me to the book of Second King. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ilé ìwà darí mi lọ sí ìwé àwọn ọba kejì. Second King chapter six. Ìwé àwọn ọba kejì, orí kẹfà. We are going to walk fast on this this evening. À á ṣiṣẹ́ kankan lórí eléyìí. Second Second King chapter six. Ìwé àwọn ọba kejì, orí kẹfà. Please, if you are there, just help me to read verse one to six first. Ẹsẹ̀ kìíní sí ìkẹfà. Àwọn ọmọ àwọn wòlíì wí fún Elisha pé. Yes. Sáà ná. Mm-hmm. ibi tí àwa ń gbé jókòó níwájú rẹ ó wá jù fún wa jẹ́ kí àwa kí ó lọ mm-hmm. àwa bẹ̀ ọ́ sí Jọ́dánì kí olúkúlù wa kí ó mú ìtì igi kọ̀ọ̀kan wá sì jẹ́ kí àwa kí ó ṣe ibì kan mm-hmm. tí àwa ó máa gbé òun sì dáhùn wípé mm. ẹ máa lọ ẹnìkan sì wípé mm. kí ó wù ọ́ èmi bẹ̀ ọ́ mm. láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ òun sì dáhùn pé èmi ò lọ Mhm. bẹ́ẹ̀ lé ó bá wọn lọ nígbà tí wọ́n sì dé Jọ́dánì wọ́n ń ké igi ó sì ṣe mhm. bí ẹnìkan ti ń ké ìtì igi àáké yọ sínú omi ó sì kígbe hmm. ó sì wí pé yé Olúwa mi. Excuse me, what did he say? Kí ni ó sọ? Kí ni ṣe ń bẹ̀ yẹn? And what did he do? He said the man cry. pé yé. Wọ́n ní arákùnrin yẹn ké pé yé olúwa mi yes. atọrọ rẹ̀ ni oh ènìyàn Ọlọ́run sì wí fún un pé níbo ni ó bọ́ sí ó sì fi ibẹ̀ hàn òun sì ké igi kan ó sì sọ sínú rẹ̀ irin náà sì fò sókè. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Are you now seeing what we call the miracle of God? Ṣẹ̀wárí nǹkan tí a ń pè ní ìyanu Ọlọ́run. You see, the Bible told us, and uh, according to scripture, right to us right there. Bíbélì sọ fún wa, ó dẹ̀ fi yé wa gẹ́gẹ́ bí a ṣe kọ kalẹ̀. All the servants of Elijah they just walked to him and they told him that they, the prophets of God. Àwọn ìránṣẹ́ Elisha wọ́n tán lọ, wọ́n ní wòlíì Ọlọ́run. Where we have, why, why can't you, let's just go and have our own house somewhere. Ibi tí a wà yìí ti há jù fún wa, ẹ jẹ́ kí a lọ je ki a lo ni This place cannot contain us any longer. Bíbà yìí kò lè gbà wá mọ́. And the man of God accepted them. Ìránṣẹ́ Ọlọ́run ó dẹ̀ gbà pẹ̀lú wọn. He can them go ahead. Ó ní pé kí wọ́n lọ. What happens to them? Kí wá ló ṣẹlẹ̀ sí wọn? As they went to cut a tree somewhere. Bí wọ́n ṣe lọ ń gé igi níbì The bible said the head of the house of the servant of Elisha. Bíbélì ní pé o orí àáké ìránṣẹ́ Elisha. fell into the water. ó já sínú jábọ́ sínú omi. fell into the deep river. ó jábọ́ sínú omi. and the man cry out. ọkùnrin yẹn wá ké síta. he cry out. ó ké síta. Say ah we borrow it. wípé a tọrọ rẹ̀ ni. we borrow this. a tọrọ rẹ̀ ni. I'm not the owner. Èmi kọ́ ni ó ní. We borrow this thing, O oh God. A tọrọ kìíní ni Olúwa. What should we do? Kí ni ká ṣe? Orí àké ire tó jábọ́ sínú òkun. The head of axe that fell into water. Ẹ lákùn so possible. Is it possible? Gẹ́gẹ́ bí ordinary igi. As an ordinary stick. Tó máa jábọ́ sórí omi tó máa float. That will fell into the water and it will be float. Orí àké irin. The axe the head of the axe which is iron. Ó wá jábọ́ sínú omi. Fell into water. Don't you think it demand the miracle of God? Ǹjẹ́ mọ̀ pé eléyìí pè fún ìyanu Ọlọ́run? To bring it out. Láti pè é jáde. You now see what amazed me. Ẹ wá wo nǹkan tó yà mí lẹ́nu. And we are going to pray on that tonight. A dẹ̀ máa gbàdúrà lé lórí ní àṣálẹ́ We are going to pray on it tonight. À á gbàdúrà lórí ẹ̀ ní àṣálẹ́. Because if your life did not reflect the miracle of God, you are just not, you are nothing. Tí ayé rẹ̀ tí o bá fi ìyanu Ọlọ́run hàn, o ò sásì kankan. If your life did not reflect the miracle of God, even for you to see that miracle in your life, believe me sincerely, yes, you are nothing. Tí ayé rẹ̀ tí o bá fi ìyanu Ọlọ́run hàn tí kò rí nínú ayé rẹ̀, o ò jásì kankan. And Elisha said. Elisha wá wípé. He just went somewhere. Ó lọ sí ibì And he used and he cut a tree. What a gay igi. The Bible says he cut a tree. And he asked the servant. Excuse me, where is the point where there's something fair? And the servant said. Master, this is the point where the head of the house. Pé ọ̀gá ibi tí orí àkẹ́yìn bọ́ sí nìyí. Look at that miracle working God. Ẹ wo oníṣẹ́ ìyanu yẹn. And the Bible says, and Elisha put that stick. Bíbélì wa ni pé Elisha fi. Right in the point where the head of the house fell. Sí ojú ibi tí orí àkẹ́ bọ́ sí. Suddenly. Lójijì. Suddenly. Lójijì. The head of the house began to float. Orí àkẹ́ bẹ̀rẹ̀ sí ní fò lórí omi. It floats on the water. ó fò lórí omi. and he has the servant to pick it. ó wá mú sọ fún ìránṣẹ́ rẹ̀ kí ó mú. tonight. ní àṣálẹ́ yìí. The miracle that God did in the life of the servant of Elijah ìyanu èyí tí ọlọ́run ṣe nínú ayé ìránṣẹ́ Èlíṣà. the bible said our God is the same yesterday today and forevermore. bíbélì wípé ọlọ́run wa ọ̀kan ni ní àná lẹ́ni àti títí láé. what the servant of Elisha said the bible said and he cried. kí ni bíbélì sọ pé ìránṣẹ́ Èlíṣà ṣe wọ́n ló sọ pé ó ké. the man cried. arákùnrin náà ké. he said we borrowed it. ó ní nítorí tí a ya ni. we borrowed it. nítorí tí a tọrọ rẹ̀ ni. and the miracle working God. oníṣẹ́ ìyanu. show to them. ó so to them. and this thing was recovered. whatever thing the devil the enemy have taken away in your life. whether when you are the tender age or you are the adolescent age or in any time that they might have taken that away from your life. Bóyá nígbà tó wà ní kékeré ni àbí nígbà tó ti ń dàgbà tí wọ́n gbogbo ìgbà kí ni wọ́n gbà nínú ayé rẹ̀. And it's affecting you it's affecting you negatively now. Èyí tí ó wá ń kó ba iye rẹ̀ báyìí. By the reason of the anointing. Nípa ìfàmì òróró yàn. I have gone upon this pulpit. Sọ Ọlọ́run lórí pẹpẹ yìí. Upon the title of this ministry ti ọlọ́run ló bàbá wa lórí iṣẹ́ rẹ̀. I said to we are going to recover them all. ló ní ní àṣálẹ̀ ìwà gba gbogbo ẹ̀ padà. In the mighty name of Jesus. lórúkọ Jésù. The God of restoration. Ọlọ́run ìmúbọ̀pọ̀ padà sípò. That restore back the head the head of the house of Elisha. Èyí tí ó dá orí àkẹ́ ọ̀rọ̀ṣẹ́ Elisha padà. You restore them back to your life in the name of Jesus. Á dá wọn padà sínú ayé rẹ lórúkọ Jésù. Hallelujah. Amen. Tonight we're going to pray very well. Ní àṣálẹ̀ yà ó gbàdúrà You know we have been praying we have been praying all this while. Àti ń gbàdúrà láti ọjọ́ yìí But I I discovered that we need a miracle in our life. Ṣùgbọ́n mo ṣàwárí wípé a nílò ìyanu nínú ayé wa. Not the miracle that I'm having headache and headache is gone. It's too cheap. Not the miracle of I'm having headache and headache is gone. Kì í ṣe ìyanu pé orí fọ́ mi, orí yẹn dẹ̀ ti lọ. There was a miracle that happened to Obasanjo in 1999. You kan wà èyí tó ṣẹlẹ̀ nínú ayé Obasanjo ní ọdún 1999. Obasanjo was in prison. Obasanjo was, was in prison. The man was in prison. Arákùnrin yẹn wà nínú Even Abacha have already sentenced him to death. Abacha The man is just waiting for the day he will be executed. Lo and behold. A miracle worker showed up. A miracle worker showed up. Inside that prison, Ninu the person that sentenced one to death. ẹni tí ó sọ pé kí wọ́n pa èèyàn. God decided from heaven took him away. There are some people that need to be taken away in your life before you can go to your glory. There are some people that are occupying the seat of your glory presence. Either in your father's house. In your mother's house. In the community where you come from. in The society in which you are. There are some people that are sitting on your seat of your glory lo and behold. when this man was taken away. the Lord used his life to sacrifice for the glory of Obasanjo. Immediately this man died. All the people that's in the hem of affair in the country they grab come together okay let there be democracy in the country now. gbogbo àwọn tó wà níjọba sọ pé kí democracy wà níjọba nígbà náà. someone now they that thing. they decided. ẹnìkan àwọn kọ̀ọ̀kan wá wá wá pinnu. they say okay now what are we going to do to pacify the Yoruba line? wọ́n ní kí ni a fẹ́ ṣe láti fi tu àwọn ilẹ̀ Yorùbá lójú. because the June twelve that we did in two thousand and in nineteen ninety three. nítorí June twelve tá a ṣe ní nineteen ninety three. that thing is affecting us it's affecting this nation. pé kínní yẹn ó ṣì ń kó bá orílẹ̀-èdè yìí. Abiola too was in prison. Abiola náà wà ní ẹ̀wọ̀n nígbà náà. they now say okay we are not going to give it to Abiola. wọ́n ní pé àní fífún Abiola. let's use another Yoruba man. ẹ jẹ́ kí a lo Yorùbá mìíràn. Ọbásanjọ́ that was in the prison. Ọbásanjọ́ wà ní ẹ̀wọ̀n nígbà náà. he was remember. wọ́n rántí rẹ̀. he was remember. wọ́n rántí rẹ̀. they now say send for him. wọ́n wá ní pé ẹ lọ mú wá. someone has been in prison for some years. ẹni tó ti wà nínú ẹ̀wọ̀n fún ọgbẹ́yọdún. where can he get money to finance himself to vote. ibo ni ó ti fẹ́ rí owó láti ná fún ètò this all these people they began to gather money. They said we are sponsoring you you are going to become the next president of this nation. Look at that miracle that is so obvious. That is the miracle that is so clear. You need not to, you need not to be you need not to be told. in fact, he need not to even say anything to anybody. Kò tẹ̀ nínú láti sọ kankan fún ẹnikẹ́ni. Everybody could see that miracle in him. Gbogbo ah! ènìyàn lè rí ìyanu yẹn nínú àwọn ènìyàn. This is a miracle. Wípé lóòótọ́ ìyanu nìyí. Those are the miracles we we have to ask God for tonight. Àwọn irú ìyanu tí a fẹ́ lọ́wọ́ ní During the all night yesterday. Nínú ìṣòro ní àná. Our father in the said something. Bàbá wa nínú Olúwa sọ kan. He said there are you know if if Amma Amma you know Amma in the book of Esther. Amani nínú ìwé Ẹ́sítérì. It was when Amma was removed. Ìgbà tí a mú Amani kúrò. Before Mordecai would be able to ascend to that position. Ìgbà yẹn ni Mordecai lè dé ipò. Who is that Haman in your life? Ta ni Amani yẹn nínú ayé rẹ? Occupying the position of your glory. Èyí tó gba àyè ògo rẹ. Until it's being removed. Àfìgbà tí a bá tó mú kúrò. Your miracle will not be manifest. Ìyanu rẹ̀ ò ní farahàn. So we are going to pray tonight. It's, it's, it's going to be a simple prayer. It's going to be a simple prayer. That whoever that is occupying the seat of my position of my glory. With God, your miracle in my life, I want, I want you to do that miracle that is so obvious. That, that I need not to even be telling people that, ah, come and see what God has tọ́ they will see before I even open my mouth. tí mi nílé máa sọ fún àwọn èèyàn wípé ẹ wá wọ̀kọ́ tọ́lọ́ ṣe tó yẹ pé ìyanu yẹn fúnra rẹ̀ la máa polongo ara rẹ̀. the miracle that God will do in your life will, will pronounce will make noise everywhere. ìyanu ètò ọlọ́run á ṣe nínú ayé rẹ èyí tí á farahàn níbi gbogbo. so please the people of God tonight. ẹ̀ṣọ́ ẹ̀yin ènìyàn ọlọ́run ní àṣàlẹ̀ yìí. I want you to. Prepare your mind right now. Mo fẹ́ kẹ́ múra ọkàn yín sílẹ̀ báyìí. And begin to ask yourself. Kí bẹ̀rẹ̀ sí ní bira yín léèrè. What are the miracles you are looking unto God for? What do you want? What miracle do you want God to do in your life? Have you seen it any miracle in your life before? Or you have never seen one in your life? Look at the miracle that God did through the hand of prophet Elisha. It's not the servants of Elisha that was telling people all along that see what God has done, see the miracle. Ìṣe ìránṣẹ́ Ìlíṣà ló sọ fún àyàn pé wo ìyanu tí Ọlọ́run ṣe nínú ayé mi Everybody that were in that place. Gbogbo the miracle physically. níbẹ̀ ni wọ́n rí ìyanu yẹn lójúkojú. So that is why. Ìdí nìyí. We people of God. Tí àwọn ènìyàn Ọlọ́run. The bible says except they see the signs and wonders. Ìbéèlì ni pé tí kò bá dìgbà tí wọ́n rí iṣẹ́ àmì àti ìyanu people will not believe. Àwọn ènìyàn ò ní gbàgbọ́. How would they believe your God? Báwo ni wọ́n ṣe fẹ́ gba Ọlọ́run rẹ̀ gbọ́? If they don't see that miracle in your life. Tí wọn bá rí ìyanu yẹn nínú ayé rẹ̀. How would they believe that you are serving a living God? Báwo ni wọ́n ṣe fẹ́ gbàgbọ́ pé o sí Ọlọ́run lọ́nà? If they don't see that miracle in your life. Tí wọn bá rí ìyanu nínú ayé rẹ̀. Look at another miracle that happened in the second king chapter seven. Ẹ wo ìyanu mìíràn tó ṣẹlẹ̀ nínú ìwé àwọn ọba kejì. There was a orí keje. There was a serious famine in the land of Samaria. To the point that the people they, they, they are exchanging their children, boiling their children to eat because there's no food. But it got to a time the king was no longer happy. Should dé àkókò kan tí inú He called on prophet Elisha. pè wòlíì Elisha. He told Elisha, do you see what is happening in this land? Ó ní Elisha ǹjẹ́ orí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ yìí. And the Lord minister to Elisha. Ọlọ́run wá bá Elisha sọ̀rọ̀. The Lord minister to Elisha. Ọlọ́run bá Elisha sọ̀rọ̀. And Elisha stood before the king and the people. Elisha wá dúró níwájú ọba láti pàṣẹ. He King, King, may, may you live forever. Ó ní kí ọba kí ó pẹ́. By this time tomorrow. Ó ní ní ìwòyí ọ̀la. By this time tomorrow. Ní ìwòyí ọ̀la. It you know, a, a, a flower will be shy for a shekel. Ipe a máa ta ìyẹ̀fun kan. But it looks impossible. Ṣùgbọ́n ó dàbí pé kò ṣeé ṣe. The same thing we are experiencing in this country now. Bákan náà ni nǹkan tí à ń rí ní orílẹ̀-èdè yìí. When you look at what we are experiencing in this country now, you you, you would. You be telling yourself that can miracle can it be possible in this country again? Wàá wá máa sọ fún ara rẹ̀ wípé ǹjẹ́ ìyanu é ní orílẹ̀-èdè But Elisha told the king. Ṣùgbọ́n Elisha sọ fún ọba. By this time tomorrow. Ní ìwòye ọ̀la. see what happens. ẹ wá wọn nǹkan tó ṣẹlẹ̀. look at the work a, a, a God that's a miracle working God. ẹ wo iṣẹ́ ọlọ́run oníṣẹ́ ìyanu. I saw that miracle working God in action. Mo rí iṣẹ́ ìyanu yẹn ní ojúṣe. What really amazed me is this. Nǹkan tó yà mí lẹ́nu nìyí. The bible said there was four leprosy men. Bíbélì wípé ọkùnrin adẹ́tẹ̀ kan wà. They just sat you know, at the gate. Mẹ́rin adẹ́tẹ̀ mẹ́rin. They sat at the gate. Wọ́n jókòó sí ẹnu ibodè. They too they are feeling hungry. Wọ́n fi pawó. And they said to themselves. Wọ́n wá bára wọn sọ̀rọ̀. They say, "O oh boy, come. Wọ́n ní pé arákùnrin wá. If you go to that city. Pé tí a bá lọ sí ìlú kejì. You will die. À kú. If you stay here. Tá a bá dúró síbí. Hunger will kill us here. Ebi máa pa wá. Let's quickly go to the camp of Syria. Ẹ jẹ́ kí a lọ sí ìlú Syria. If they kill us fine. Tí wọ́n bá pa wá dédé. If they kill us fine. Tí wọ́n bá dẹ̀ pa wá. See what see what the miracle working God did. The leprosy people doesn't have leg, you know, they they, they call them me, me, mekuturu whatsoever. You know what God ah. you know the miracle God did when they are going. Ẹ wá The Lord made the sign of their foot. Like a noise of chariots of fire as oh. if the people are coming to wage war against the Syria. Ó dàbí ìró kẹ̀kẹ́ ogun burú pé àwọn kọ̀ọ̀kan fẹ́ wá dojú kọ Syria. So the people of Syria they are hearing the sound of war. Àwọn ará Syria wọ́n wá ń gbọ́ ìró ogun. Before the leprosy men go to that city, kí they àwọn, left. Kí àwọn adẹ́tẹ̀ wọ̀nyí kí wọ́n tó dé ìlú, wọ́n ti sá kúrò. They leave all their belonging, all their gold, all their silver, all their cattle, all their horses, all their food and everything in the car. Wọ́n fi ohun gbogbo ohun gbogbo ìní wọn àti owó ni àti ọrọ̀ wọn wọ́n fi kalẹ̀ sí ìlú. And this le this leprosy man said to them. Àwọn adẹ́tẹ̀ wọ̀nyí wá sọ fún ara wọn. The the bible said they enter into, the first camp. Bíbélì ni pé wọ́n wọ inú ìlú alákọ̀ọ́kọ́. They pack gold. They pack silver. Wọ́n kó góòlù, wọ́n kó fàdákà. They pack food. Wọ́n kó oúnjẹ. They go and hid it somewhere. Wọ́n lọ jẹ́ níbì kan. They enter another another tent. Wọ́n lọ sí inú àgọ́ mi. They go and hear Wọ́n lọ ah, kọ́ nǹkan mi. One now say come o. Ìkan wọn sọ pé ẹ wá o. Let's be very careful. Ó ní pé ẹ jẹ́ kí a ṣọ́ra o. It's better for us to go and inform the king in, you know, in, in, in, in Samaria. Á dára kí a lọ sọ fún ọba ní Samaria. To let them know what is happening. Láti jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. The people of God. Ènìyàn Ọlọ́run. Look at that miracle of God. Ẹ wá wo ìyanu Ọlọ́run. When they got to the camp when they, when they got to Samaria they could not even go and meet the king direct. It's not possible. Nígbà tí wọ́n dé Samaria wọn ò lè tọ́ ọba lọ fúnra wọn. They saw someone and they sent to the king. Wọ́n rí ẹnìkan wọ́n wá rán sí ọba. They told him what they have seen in the camp of Syria. Wọ́n sọ nǹkan tí ojú wọn rí ní àgọ́ àwọn Syria fún wọn. They told them the abundance in that is in the camp of Syria. Wọ́n sọ ọ̀pọ̀ èyí tó wà ní àgọ́ Syria The king now sent a messenger to that camp. Ọba náà wá rán ìránṣẹ́ lọ sínú àgọ́ And lo and behold. Within the thinking of an eye. Lẹ́rìn ìṣẹ́jú kan. The Lord of abundance. Show himself to them in the land of Samaria. Ó Samaria. The God of miracle worker. Show himself to them in the land of Samaria. Ó Samaria. The man that was beside the king that was doubting the word of prophet. Ẹni tí ó ṣe That was doubting that can it be. Can it be? The man of God said. ìránṣẹ́ Ọlọ́run wípé. of course you are going to see but you are not going to taste am. onílòótọ́ ojú rẹ yóò rí ṣùgbọ́n ò ní jẹ níbẹ̀. incidentally incidentally it was this same person. ẹnìkan náà yìí. It was the one that was appointed. Òun ni wọ́n yàn. To be in charge of distributing selling all these foods. Láti wà ní ipò tí ó ń pín oúnjẹ tó dẹ̀ ń ta àwọn oúnjẹ wọ̀nyí. Ṣé màá bá ti ń pààyàn púpọ̀ jù? No, when one First hungry very well. If you are fasting and you want to break sometimes. You know, awesome. Pineapple. That sometimes pop, that you'll be rice, requiring for semo, everything. Amala. Just bring everything and see if you can consume it. So when these people hear the sound of abundance that they are abundant. You know, Nígbà táwọn wọ̀nyí gbọ́ pé ọ̀pọ̀ ti wà. The people began to rust. Àwọn èèyàn parents ní kókó kan. Ẹ ẹ títa fún ẹ ẹ jẹ́ mi lókun. Ah please it's my turn. Títí ó ti kàn ti tèmi. Lo and behold. Ìkíyèsí. The Bible said this man. Bíbélì wí Was crossed was crossed to death. Wí wọ́n tẹ̀ mọ́lẹ̀ tó fi kú ni. It was crossed to death. Wọ́n tẹ̀ mọ́lẹ̀ tó fi kú ni. People of God tonight we are going in prayer now. Ẹ̀yin ni Ọlọ́run à ń lọ sínú àdúrà ní alẹ́ yìí. The miracle that worked. in the land of Samaria. Ìyanu èyí tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Samaria. It's not the it's not the prophet Elisha that went to the pulpit and began to say, "We thank God for the miracle that God did yesterday." No! Ṣé wòlíì Elisha ló lọ bá àwọn èèyàn wípé a lọ́wọ́ Ọlọ́run fún ìyanu tó ṣẹlẹ̀ náà? The miracle itself advertised itself all over the city. Ìyanu yẹn fúnra rẹ̀ ló polongo ara rẹ̀ káàkiri náà. Advertised itself all over the city. Ó ní ó polongo ara rẹ̀ káàkiri ìlú náà. Jonathan geographically political so it's not for him to be the president of this nation. Jonathan tó bá ní pé ká sọ òun kọ́ ló yẹ kí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí. When we are talking of the son in this nation, we just have only three, only th only three, only two tribes in the country that are believe that they are the one that they, they, they, they have the right of this president. Tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀yà ní ẹ̀yà méjì, èyí tó lè sọ pé àwọn làwọn lẹ́kọ̀ọ́ sí. Mẹ́ta mẹ́ta. We have southwest, we have we, we, we have west, we have east and we have south oh, southeast Our southeast ní southwest Yoruba. Our uh, north lawusa. we have hausa yoruba believe wípé àárín àwọn they believe that among these three tribes. that president should come from. But the miracle and the mercy of God show. ṣùgbọ́n ìyanu àti àánú Ọlọ́run ó farahàn. in the life of Jonathan. nínú ayé Jonathan. God removed the hammer. Ọlọ́run Ọlọ́run ó ó lé Amán. Ọlọ́run mú Amani. Kúrò lórí àga tí I remove Haman ó from the seat that he sat on. Ó sì gbé Jonathan síbẹ̀. And placed Jonathan on it. Ṣé Jonathan wá lọ sórí pípọ̀ níjọ́ kejì pé Uh, I have a testimony. Thus Jonathan went to the pulpit the second eh, day that see, God did, uh, that God did this miracle. It was a miracle that announced itself to the whole ìyanu yẹn òní Every child that was born that time is being called is called Jonathan. Gbogbo ọmọ tí à ń bí ní gbogbo yẹn wọ́n sọ ní good luck. Good luck Jonathan. Good luck Jonathan. Good luck. Kí ló dé? And you are, you are here tonight. Ó dẹ̀ wà níbí ní alẹ́ yìí. You here tonight. Ó wà níbí ní alẹ́ yìí. You don't know that your life need to proclaim the miracle of God. Ó mọ̀ pé ayé rẹ̀ nílò láti polongo ìyanu Ọlọ́run. All your neighbor you are living you are staying with until they see that miracle in you they will not they will not believe your God. Gbogbo àwọn ará ilé rẹ̀ àfìgbà tí wọ́n bá tó rí ìyanu yẹn nínú ayé rẹ̀ kí wọ́n tó gba Ọlọ́run rẹ̀ gbọ́. Ah, you are not saying you are a Christian. Ó wá ń sọ pé Kristẹni ni ọ́. Lóòótọ́ Kristẹni ni ọ́. As that miracle manifest in your life. Ṣùgbọ́n ṣe ìyanu yẹn farahàn nínú ayé rẹ̀. People of God rise on your faith tonight. Ẹ dìde lórí ẹsẹ̀ ẹsẹ̀ yín. Rise on your feet tonight. Ẹ dìde lórí ẹsẹ̀ yín. Rise on your feet tonight. Ẹ dìde lórí ẹsẹ̀ yín. The first prayer point we are going to pray. Àdúrà àkọ́kọ́ tí a gbà. A sọ fún Ọlọ́run wípé. We tell you to God that. Gbogbo nǹkan tó ti gbà lọ́wọ́ mi. Everything that have been taken away from me. Gbogbo nǹkan tí ọ̀tá ìdílé bàbá. Everything that the enemy of my father house owns. Ọ̀tá ìdílé ìyá. The enemy of my house owns. Ọ̀tá ní ìlú tí a ti gbé bí mi. The enemy of my village. Ọ̀tá agbègbè tí mò ń gbé. The enemy of my community. Ọ̀tá ibiṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. The enemy of my working place. Ohun tó ti gbà sọ́run. Everything that they have taken away from me. Lọ́wọ́ mi sẹ́. That they have taken away from me. Pẹ̀lú agbẹ́ agbára tí jẹ́ ọlọ́run. with the power that makes it to become, God. tó fi mú tó fi ṣàwárí orí àìké ọmọ Elisha. that will search the head of the axe of the servant of Elisha out of the sea. tó jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nú ayé wọn. that will allow miracle in their life. ní àṣálẹ̀ yẹn olúwa. tonight o Lord. gbogbo nǹkan láti ògùn láti gbà sọ̀rọ̀ ní ọwọ́ mi. the glory that they have taken away from me. let your miracle working God bring it back to me. jẹ́ kí ọlọ́run oníṣẹ́ ìyanu kí ó mú padà tọ̀ mí wá. restore them back to me no God. olúwa dá padà padà fún mi. so that the people could see. kí àwọn ènìyàn lè rí. your miracle in my life. ìyanu rẹ nínú ayé mi. and your my life will proclaim your glory. kí ayé mi dà polongo ìyanu rẹ. are we getting the prayer point now. ṣé kókó àdúrà yìí yé wa. a sọ fún Ọlọ́run yìí pé. we tell you to call. gbogbo nǹkan wọn ti gbà lọ́wọ́ mi. everything that they have taken away from me. gbogbo ti sọnù nínú ayé mi. everything that I have lost in my life. tí ọ̀dà ti kó lọ. that enemy have taken away. Ọlọ́run kò dá agbára pẹ̀lú owó ìyanu. that the Lord should restore it with oh, hand of miracle. Ọlọ́run dá agbára pẹ̀lú owó In Jesus' mighty name we pray. Amen. We're going to pray that prayer one more time. Wàá tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. Ẹ sọ pé ohun gbogbo. You will say everything. Tí ọ̀tá ti gbà sọnù lọ́wọ́ mi. That enemy have taken away from me. Olúwa Ọlọ́run ìyanu o. God of miracle. Dá padà fún mi lórúkọ Jésù. Return them back to me in Jesus name. Ohun gbogbo tí ọ̀tá ti gbà sọnù lọ́wọ́ mi. All things that enemy have taken away from me. Olúwa Ọlọ́run ìyanu o. Oh Lord God of miracle. Dá padà fún mi lórúkọ Jésù àdúrà. them back to me in Jesus name. In the mighty name of Jesus, whatever I've been taken away from me, Lord God, oh Lord, I pray, shall be restored back. God of miracle, do that miracle in my life in the mighty name of Jesus. Do that your miracle in my life in the name of Jesus. Do that your miracle in my life in the name of Jesus. Yerepa sakata lima makopa. Yakoto limbra sakata yigebo. Rekete lema kata liga gagebo. Yerama sakata liga gagebo. Rehuka lima masakaya. Rekata kalima makata. kaliba rema hoko senkatele gabo rema hakakala masenga yakoto le babo senkatelia rekakele mama kole masela lekakala baba senka lokoko le masenka in Jesus mighty name we pray Ask for Lord. we tell it to come Lord Olúwa let's because they said except they see signs and wonders. people will not believe. àwọn ènìyàn ò ní Even as a man. Gẹ́gẹ́ bí ènìyàn. In the house. Gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé. If your wife did not see that sense and wonder in your life. Tí ìyàwó rẹ̀ ò bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ̀ nínú ayé. Forget you are not an husband Gbàgbọ́ gbàgbé òun ṣe ọkọ. What is happening in this country now? Nǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ti di ìyàwó nulẹ̀. Many husbands has turned to wife. In fact, ìyàwó kan ṣe wò pé. Eh, aṣáájọ ń gbéṣá. the wife we even say that well we are just Why together. why is because. kí the man could not be able to afford the three square meal for them. the man could not be able to pay the school fees of the children. the wife have to go out and also from one place to another. even there are some wives. in the presence of a husband. there are some people who be calling them as a pe okay. Eh, àwọn kọ̀ọ̀kan máa wà tán máa pè wọ́n that how far. and of course the husband could not say anything. ọkọ ò dẹ̀ sọ nǹkan kan. the husband could not say anything. ọkọ ò lè sọ nǹkan kan. we are going to pray tonight. wàá gbàdúrà ní alẹ́ yìí except they see signs signs and wonders. tí kò bá dìgbà tí wọ́n bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. manifest in your life they will not believe. tí ó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ wọn nígbàgbọ́. wọ́n ṣe pé wàá fẹnu sọ fún pé ah wo. I know that you will tell ah, gbàgbé ẹ̀ mo ti lo ah o ti pé. na forget o oh, money has come. a wò pé kí eh, eh, ni ara lè kí ni à ń sọ. you just be saying that what is this thing. But you need not to make noise. Ṣùgbọ́n ò ní lo ariwo. At times you just walk into your house majestically. Gbà mí wàá kàn rìn wọnú ilé rẹ. Say darling here I come. Wà á ní pé mo ti dé o. And your children say daddy you are welcome. Àwọn ọmọ rẹ sọ pé daddy ẹ káàbọ̀. And they began to look at what you are carrying in your hand. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wo nǹkan tó gbé sọ́wọ́. Of course you have probably maybe you might have branch in in, this uh, our eatery bóyá o ti yà sí eatery. you know you buy ice cream. o ice cream. you buy chocolate. o ra chocolate. probably maybe your wife like suya very well. bóyá ìyàwó rẹ fẹ́ràn suya dáadáa. all this pepper soup ẹja odò. àbí ẹja odò. because I do this at times you know it's just When you are going home, just buy pepper soup, you pack it on, you take it away. So o bá ń pepper soup. Tí o bá ti ń jáde ní mọ́tò you are coming up from your car. Ọwọ́ rẹ̀ náà kọ́kọ́ máa wò. Nǹkan is your hand. Daddy, is there anything inside the car that we can Daddy, do you have anything in your car that we can help yes, yeah, I think I have some Moro, things there. Mo rò eh, eh, Look at the front, the front seat, you see some poly bag tí àtọ̀ wà níwájú wà rí báàgì kan bẹ́ẹ̀. the children will carry the yogurt. àwọn ọmọ wa gbé they will carry the ice cream. wọ́n á gbé àwọn kan tó ra. you now tell them that that take away just handle it with care. wàá wá ní take away tó wà bẹ́ẹ̀ yẹn gbé dáadáa o. The wife now say, hey, eh, honey, I'm, ah, I've been waiting for him, the food is ready. Ìyàwó àmà ní pé àbótí dóde oh, oúnjẹ oh, ti ṣe tán. Oh, Then immediately he opened that takeaway and he saw the pepper soup of fish, the head of the fish big like this. The, ah, tó bá ah. wá That is the miracle of God, you know, announcing your glory. Ìyanu Ọlọ́run It's not your mouth that's making you are just making noise. I'm tired of making noise, people of God. What is sú mi, ariwo ti sú Let that miracle of God announce my glory. Take kí ìyanu Ọlọ́run polongo ọgọ́ mi. You are going to cry to God tonight. Wà á ké sí Ọlọ́run Remember what the servant of Elisha said. The Bible say, and he cried. Our Lord we borrow it. We borrow it, O oh God. We are going to cry to God tonight. Wà á ké sí Ọlọ́run As a man. be Bí ọkùnrin. Though it might not be necessary to woman. Ó lè má ṣe As a man in the house. As a man in the house. I want you to cry tonight. Let my life manifest your miracle. That will announce my glory all over the world. That will announce my glory all over the world. Let it begin to happen in my life. Let it begin to happen in my life Let it begin to happen in my life. Take up it. Your miracle that will announce, that will proclaim your glory. Lord, let it happen in my life now. In the name of Jesus. Oh, Masakatali Mama. The miracle that will announce your glory to the world. Let it happen in my life, oh God. In the mighty name of Jesus. Yeah, yeah, yeye kasokotoli baba yakuto limba sakataika kakalaba rakakakakakababaseri yey In Jesus' mighty name we pray. This is the last prayer. We're going to pray. You say, God, that miracle that happened in the land of Samaria. ìyanu ètò ṣẹlẹ̀ ní ilẹ̀ Samaria. Because we are being told that there was a famine in the land of Samaria. Nítorí pé ó jẹ́ kí odi mú àfọ̀n wa pé ìyàn wà nílẹ̀ Samaria. And if you agree with me there is a famine in Nigeria now. Tí ẹ bá dẹ̀ gbàgbọ́ pẹ̀lú mi, ẹ rí pé ìyàn wà ní orílẹ̀-èdè yìí. If you agree with me there is a serious famine in Nigeria. Tí ẹ bá gbà pẹ̀lú mi, ẹ rí pé ìyàn gidi ó wà ní orílẹ̀-èdè in a country that when you wake up in the morning. Ó jẹ́ orílẹ̀-èdè tó pé tó bá jí ní àárọ̀. You look so sad inú rẹ̀ ò ní dùn. even the people that are still government workers. àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọba gan. at times before you collect your salary. gbà míì the morning has finished. kí ẹ tó gba owó òwò àti tán. then you be imagine looking at yourself that ah when will I have roof for my own head? wàá máa wò pé ìgbà wo ni mo fẹ́ ní ilé lórí. when will I ride my own car? ìgbà wo ni mo fẹ́ ní ọkọ̀ tèmi? when will our family eat in abundance? ìgbà wo ni ìdílé wa máa jẹ nínú ọ̀pọ̀? tonight. ní alẹ́ yìí. for as many that are here. fún iye àwọn tí ó wà níbí. under the sound of my voice tonight. ní abẹ́ ohùn mi ní àṣálẹ́ yìí. The miracle of abundance that happened in the land of Samaria. Ìyanu ọkàn èyí tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Samaria. The Lord will cause it to happen in your life in the name of Jesus. Ọlọ́run á gbà láyè láti ṣẹlẹ̀ nínú ayé rẹ lórúkọ Jésù. Amen. That miracle I'm talking about. Ìyanu tí mò ń sọ̀rọ̀ nípa. Yours might be in the area of your finance. Títẹ̀ lè jẹ́ ní ti ètò That miracle might be in the area of your health challenges. Títẹ̀ lè jẹ́ nípa ti ètò ìlera That miracle might be in the area of your family. títẹ̀ lè jẹ́ nípa ti ètò ìdílé. But has God tonight. Ṣùgbọ́n sọ fún Ọlọ́run ní alẹ́ yìí. Before the twenty-first day of the month of December. Kí ó tó di ọjọ́ kọkànléní ogún oṣù kejìlá. The miracle that will announce my glory to the entire church of Altar of Prayer and Miracles Church. Ìyanu èyí tí a polongo mi sí gbogbo ìjọ Altar of Prayer and Miracles. Worldwide. Ní gbogbo àgbáyé. I'm not talking of this local church of our of our worldwide. Mi ò sọ̀rọ̀ nípa ti ìjọ ti ọ̀fà nìkan ṣùgbọ́n ní gbogbo ayé. Worldwide. Ní gbogbo ayé. That your name will be written boldly be on the internet. tí wọ́n á kọ sí orí internet. that Mr. Opalana Raphael is being appointed the so-so-so-so-so as the presidency that you just in fact I need not to tell you you just see boldly on the screen you see it on the internet tí wàá jókòó sí ah, orí internet. Ah, truly this is the miracle of God. This is sọ pé lóòótọ́ Ọlọ́run nìyí. This is the last prayer point. Àdúrà tí ó kẹ́yìn nìyí. Say God. Sọ fún Ọlọ́run. Before the end of this twenty-one days prayer and fasting. Kí àdúrà tí àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún tó parí. The miracle that will bring surplus to my family. Ìyanu èyí mú ọ̀pọ̀ wá sí ìdílé mi. The miracle that will bring surplus to my finance. Ìyanu èyí mú ọ̀pọ̀ wá sí ètò ìṣúná. The miracle that will announce my glory to the world. Ìyanu èyí tí ògo mi káàrí gbogbo ayé. Let it happen in my life. Let it happen in my life. Jẹ́ Open your mouth and pray. The abundance of healing, the abundance of blessing, gbàdúrà ọkọ̀ ìbùkún, Lord let it begin to happen in my life. Olúwa ṣé bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé mi. You better open your mouth and pray now lánàá rẹ kí o gbàdúrà báyìí. you are not praying to Dikin or Palana you are praying to God. o ò gbàdúrà sí ènìyàn Ọlọ́run ni ò ń gbàdúrà sí. you pray open your mouth Lord let the miracle of abundance happen in my life. Ọlọ́run jẹ́ kí ìyanu ọ̀kọ́ ṣẹlẹ̀ nínú ayé mi. I need the miracles of abundance. mo nílò ìyanu ọ̀pọ̀. I need the miracles of abundance. mo nílò ìyanu ọ̀pọ̀. I need the miracles of abundance. mo nílò ìyanu ọ̀pọ̀. I need the miracle of abundance. mo nílò ìyanu ọ̀pọ̀. let it happen in my life. jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi. let it happen in my life. Jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi. In Jesus mighty name we pray. Ní orúkọ Jésù ni àgbàdúrà. Say a better amen. Ṣé àmì tó dára. What kind of amen is that? Say a better one. Amen. You will not experience lack again in Jesus' name. O ní ní ìrírí àìní mọ́ lórúkọ Jésù. I rebuke scarcity. Mo kọ ọ̀wọ́n. In your life. Nínú ayé rẹ̀, amen. I rebuke scarcity. Mo kọ ọ̀wọ́n. Some people will still come next year to come and do this fasting. Ọ̀pọ̀ wá sì wá ní ọdún tó ń bọ̀ láti wá gbàwẹ̀ yìí. When they refuse to open their mouth now. Nígbà tí wọ́n kọ̀ láti la inú wọn báyìí. They will now be clapping for the people that will be giving testimony. Wọ́n wá máa pàtẹ́wọ́ fáwọn tó bá ń jẹ́rìí. I decree and I declare. Mo pàṣẹ mo dẹ̀ sọ. I say I rebuke scarcity in your life in Jesus. Mo ní mo kọ ọ̀rọ̀ nínú ayé rẹ̀. Amen. Dickie said. Diakoni sọ wípé. We should stop saying oh, eh, yóò dá yóò dá gbogbo àwọn àtàwọn níkoríta. Eh, eh, Káwá máa sọ pé yóò sà dá yóò sà dá. It's going to be well. Kò í sọ̀rọ̀ ẹnu lásán mọ́. It's no more. Afẹ́ action. No, it's we need action. Kárí pé ó ti dá. That for people to see that it is well. Ọmọ yóò dá ló fi parí primary school yóò dá ló fi parí secondary school. It is well ṣe yóò dá náà ni yóò dá mọ́ wọ́ọ̀rì ni ó sọ nígbà tó wá dé ilé ọkọ rẹ̀ kó tó mọ sọ pé ó dá. is it until when you get to the husband house before you present it. yóò ọmọ ẹ mọ wọ́ọ̀rì ẹ sáà mú gàrí bẹ́ẹ̀ it will be well just ẹ sáà jẹ̀wà yẹn bẹ́ẹ̀. so gàrí just it will be like that. that is how they ended their primary school. it will be well yóò dá yóò dá. it will be well. wọn náà tún fi parí secondary. is what they use to end our secondary. university náà yóò dá. university also it will be well. it will be well. ọjọ́ àjàlá lára tó sọ pé òun kọ́. Ajala said yesterday that she refused it. She rejected it. Oh, ọmọ ò That if she trek, her children will not Amen. trek. Àmín. All those statements. You that you are the junction. Olúwa yóò rìn nínú ayé yín o. The Lord will work in your life, amen. <laughs> Well, I pray for somebody. Mo gbàdúrà fún ẹnìkan. It will it will ascend unbelief. Àbí it will be a word of ọ̀rọ̀ ọ̀rọ̀ aláìgbàgbọ́ unbeliever. It is. It will have been the word of unbeliever. But jẹ́ kí n ya ọ lọ́rọ̀. let me borrow you the word. wọ́n don't see it as the word of unbelief. ó bẹ́tà ń gbà mí kó o mú àdúrà rẹ ní ìpele tó láti ibi kékeré báyìí. it's better sometimes that you pick your prayer point from. yorùbá ní àti ibi pẹlẹbẹ láti mọ̀ọ́lẹ́ jẹ. kì í ṣe gbogbo èèyàn. it's not for everyone. gbogbo èèyàn. it's not for everyone. nǹkan ni ó kọ́lé ọ̀tí àmì it's not everyone that will pay. àwọn ilé ọlọ́run kù sẹ́ the kind of ọlọ́nkúṣẹ́ bidding. mo sọ tuntun àní jẹ́ kí mi náà ráyé lò. let me be able to use. let me be able to make good use of this word. ọ̀sán olú aṣọ mi náà dolówó mo fẹ́ di Dangote mo fẹ́ di kí ló kà pẹ̀lú Dangote àní mo fẹ́ di Ṣẹ́gun ọ̀sọ̀rọ̀ Dangote. Èwo ni mo lọ sọ mi di Dangote sọ mi lọ tẹ kí ni ọ jẹ́ kí o rí ẹ pé kí mm. ṣe gbìyànjú ló di Dangote ọ̀tẹ̀ dọ́là. It's not everyone that will become Dangote. Ayé tí mo wá yìí. This life that I come jẹ́ n rí lò. let me make it. mi ò gbúdọ̀ tọrọ. I must not beg. mi ò gbúdọ̀ mọ̀ wọ́n. I must not beg. mi ò gbúdọ̀ má ìní. I must not know lack. ohun tí mo bá ní o gbúdọ̀ pèsè. anything I need you must provide. mo gbúdọ̀ mú nínú ànító àti àníṣe. I must bring it from abundance. èmi wí sí ayé rẹ ni. I say to your life. wàá rí ayé kan yìí lò. that you will make this world that you come to. mo ní wàá rí ayé kan yìí lò. you will make it in this world that you have come to. mo ní wàá rí ayé kan yìí lò. this world that you have come to you will make it. mo ní wàá rí ayé kan yìí lò. you will make make it in this world that you have come to. Mo ní wàá rí ayé kan yín lò. You will make it in this world. Gbogbo téèyàn máa ń ṣe tó máa ń sọ pé èèyàn ṣe ẹ̀ṣẹ̀ ó nípa. Everything that man do that they will say he have a path, or he prosper. Kò ní jẹ́ ìtàn nínú ayé rẹ. Will not be issue in your life pé èèyàn kọ́lé wàá bá wọn kọ́. that man build house he will build house. èèyàn lọ mọ́tò wàá bá wọn lọ. the man rent car he will rent car. èèyàn rán ọmọ débi tó wúyàn. that you send your children to the level that you are pleased with. wàá rán àwọn ọmọ rẹ débẹ̀. you sponsor your own children to that level. Àtàárọ̀ sálẹ̀ rẹ yóò wá dáa. Your morning afternoon and night will be good. Mo ní yóò dáa. It will be well. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. We thank God for the life of honor, uh, Deacon Honorable Opalana. Amen. Tọ́lọ̀ wọ́n lọ́n fún ìgbà ayé When Lady Evangelist was talking yesterday. Nígbà tí ajínrere obìnrin sọ̀rọ̀ ní àná. In, in his message and the prayer, we see the traces of an evangelist. Nínú ọ̀rọ̀ wọn àti àdúrà wọn, a rí ìṣe ajínrere. And as a as a prayer warrior. Àti bí afàdúrà jagun. Children teacher. Àti bí olùkọ́ àwọn ọmọ wẹ́wẹ́. And when Honorable was talking. Nígbà tí Honorable sọ̀rọ̀. We see the traces of want to be our politics. Amen. We see the traces of the politics. A rí àpẹẹrẹ òṣèlú lára wọn. It will come out. Amen. Àmín. Njọ́ tí lady evangelist Táíwò náà máa fẹ́ sọ̀tẹ̀ bá inú ọjà ní ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìtàn rẹ̀. Amen. How many people are enjoying God in the life of our ministers? The Lord will ó gbádùn Ọlọ́run nínú ìgbàlẹ́ àwọn Put your hands together for Jesus. Before I invite Prophet uh, Ṣẹ́gun Kọ́láwọlé, kí n tó pe I have a son in the house. Amen. Amen. I don't know the number of days we will Amen kọ́ jẹun lọ́dọ̀ Taiwo àti kínní kọ́ ẹ pé wọ́n lọ́padà bá kọ́ bọ́ nírọ̀lẹ́ kọ́ ní à ah, lọ́sọ̀ọ̀sì lónìí à ń ṣe wedding ayé tiwọn ló dáa nítorí bá bọ́n ṣe dago mẹ́rin márùn-ún ọjọ́ wa gbàdúrà káyé tiẹ̀ náà dáa torí ẹni tí wọ́n kì í kú oríire ó ń bẹ náà pàdé ọ̀ sì gbàgbọ́ náà ni. ìjọ sátidé ẹ̀yin fẹ́ pọ̀ wá torí ìnáwó ti gbẹ́ lómi lọ àmọ́ nípa orí ọ̀fẹ́ ọlọ́run torí mi ò mọjọ́ tó lọ máa fi yanu mi sí wá gbọ́ ọ̀la ni ó jẹ́ ọjọ́ kẹrìnlá ó ní àmì. tomorrow marks fourteen days and it has signs. ó ní kíni. it has a sign. ìyẹn ni pé ipa méjì àkọ́kọ́ ṣe kíni. The first two parts. Kódà kí wòlíì òde bí lọ́la kó ní ẹmọbìnrin tẹ̀ ń fẹ́. Even if prophet climb be tomorrow and say you ask for what you want, there is covenant there. Tí mo sọ pé mo ń retí gbogbo wa lọ́la àti ìwọ. What I'm saying is that I'm expecting everyone here tomorrow. Ẹ dábàá fún mi ní ẹ̀hẹ́n ẹ̀yin dá ń bínú. Ẹ ti kà ẹ jẹ́ ẹni tó tó kà ẹ̀yin tí ẹ sọ pé wọn kọ́ kọ́ ìgbà tí ìsèmi mo kọ́ wájú mo kà mí ò kẹ́yìn torí mi kọ́ mo máa ń kà gbogbo gbà mo yá. that's your friend. professor gun ma gbàdúrà sí adé how can I bless you and you professor see your life and, and we share the grace please come on God bless you. ask what you want from the Lord. bẹ́ẹ̀ tí o fẹ́ lọ́wọ́ Ọlọ́run. ask what you want from the Lord. bẹ́ẹ̀ tí o fẹ́ lọ́wọ́ Ọlọ́run. béèrè lọ́wọ́ Olúwa. ask God. ìbùkún àjẹ́ ìjẹ́ tán. The blessing that you can ìbùkún tí ìran mẹ́ta ò lè jẹ tán. The blessing that three generations cannot finish enjoying. ìbùkún tí ò lè gbẹ lórí mi. The blessing that cannot try on me. Ìbùkún tí ò lè gbẹ níran tèmi. The blessing that will not end in my generation. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Lord release it for me. Máa béèrè lọ́wọ́ Olúwa. Ask from God. Àánú tí ń mú ẹ̀gàn kúrò. The mercy that take away reproach. Àánú tó ń mú ìṣòro tí ń mú ìṣòro kúrò. The mercy that take away problems. Àánú tó ń mú àìní kúrò. The mercy that take away lack. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Lord release it for me. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Release it unto me. Ọlọ́run mi o. Oh my. I call. Nípa ìrúbọ ọwọ́ mi by my sacrifice. mú àìní kúrò nínú ayé mi. take away lack from my life. ẹlòmíràn complain láti January wọ December. some complain from January to December. still dey still complain now. wọ́n sì tún complain ni. when it is twenty-five or thirty-one now. nígbà tí ó bá di twenty-fifth or thirty-fourth. tó ní mọ̀mí how about this year. tó bá bèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ni ọdún yìí nínú ayé rẹ̀. a ní mo dúpẹ́ mi. you said I thank God for the. ayé rẹ gbúdọ̀ sọ gift of life your life ayé ọkọ rẹ gbúdọ̀ sọ your life need to say something starting up new. kò yẹ kó parí ọdún yìí lásán bẹ́ẹ̀. you don't need to end this year just like that. oòrùn tó kù sókè ó tún aṣọ sàn. the remaining sun is still enough to dry the. aláàánú sì ti lè bẹ ayé rẹ o. the most helper can. olóore sì lè bẹ ọ wò. benefactor can still. olùrànlọ́wọ́ sì lè rántí rẹ. an helper can still help you. nọ́mbà ẹ tó wà lórí fóònù olóore yẹn. your number in the phone of your benefactor. ó ti lè pè kí lè ní tó sùn. he can still call you before béèrè lọ́wọ́ olúwa. ask from God. a lè ràn ọ́ lọ́wọ́ lágo méjì òru. you can be helped. a lè pa ọ́ lẹ́rìn lágo méjì òru. you can make to laugh by twelve. lọ béèrè lọ́wọ́ olúwa. Continue to ask for God. Olúwa nípa ìrúbọ mi. Lord by my sacrifice. Má jẹ́ n parí ọdún yìí lófo. Don't let me end this year in empty. Ìyá ò mọ̀ sọ̀rọ̀. This mommy did not Baba talk. Bàbá ò mọ̀ sọ̀rọ̀. Daddy Nípa ìrúbọ ọwọ́ mi. By the sacrifice in my hand. Má jẹ́ parí ọdún yìí lófo. Don't let me end this year in empty. Ẹlòmíì bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú òfo. Some started this year with empty Á jẹ́ parí ẹ̀ pẹ̀lú náà. And they will end it with empty. Olúwa má jẹ́ parí ọdún yìí pẹ̀lú òfo. Don't let me end this year empty. Olúwa fi ìbùkún ẹ̀ jáde sí mi. Lord Put blessing. Olúwa fi ìbùkún ẹ jáde sí mi. Lord let your blessing come to me. Ẹgbọ́n tí Dickin sọ fún wa lẹ́ẹ̀kan. Hear what Dickin told us the other time. Nínú mi, agídí mi máa ń ṣe nínú ilé. In me some man are proving stubborn in the house. Ẹni tí ò lówó tó lágídí. True that you do not have money but you are stubborn. Apá ní ìkórìtà tí ò lọ sí òsín kankan. He will tarry at the junction that there is nothing. Apá ní ìkórìtà yẹ̀yẹ́. He will tarry at the junction of nothing. Olúwa má jẹ́ parí ọdún ìlófo. Don't let me end this year in empty. Ìyọ̀sí mi ní ìkórìtà tá a sọ pé tán fún mi. Manifest to me at the point that people the runs ìyanu tí ó ṣẹlẹ̀. the miracle that will happen. táwọn mi jó bí odi. that will make me to dance. táwọn mi sáré pé bàbá. and call father. ní òru gangan. in the midnight. tí bàbá wo pé báyìí ọmọ yìí kì í pè mí lóru. that daddy will say that this child doesn't call me. mọ́mí dáàdì kì í pè mí lóru. It doesn't call me in the night. Jẹ́ kí n gbé kọ̀ wọn. Let me attend to his call. Tí wàá sọ testimony. That he will share your testimony. Ó yá bá Olúwa sọ̀rọ̀. Talk with the Lord. Bá Olúwa sọ̀rọ̀. Talk with the Lord. Bá àdúrà Jésù Olúwa wa. Ó yá nà sókè kó gọjà orí ẹ. Lift it up above your head. Orúkọ Jésù. Amen àmìyàn kéré orúkọ Jésù. The miracle that will shut your enemy. Ìyanu èyí tí a pa ọ̀tá lẹ́nu mọ́. That will eat your enemy. Èyí tí a pa ọ̀tá rẹ̀ lẹ́nu mọ́. That will you will reclaim your birthright. Tí wàá gba ọjọ́ ìbí rẹ. If you can say loudly name. Tí o bá lè ṣe àmì. Ó oh, receive it now in the name of Jesus. Bàbá lórúkọ Jésù. I declare that I declare. As a son of prophet. The miracle. That we eat your family house. Èyí tí a gba gbogbo ìdílé rẹ kan. That we eat your mother's house. Èyí tí a gba ìdílé ìyá rẹ kan. That we eat your in-laws house. Èyí tí a gba gbogbo ilé àná rẹ kan. That we rewrite your story. Èyí tí a tún ìtàyè rẹ kan. If you can say Lord in the name of the Lord. Tí o bá lè ṣe àbúrò ìjọba rẹ. Ó yẹ kí o tún sí Jésù. Amen. Every abandon miracle. Gbogbo ìyanu apati. Every abandon miracle. Gbogbo ìyanu àpáti. That enemy tell you that it's not your portion. Tí ọ̀tá sọ fún ọ pé kò ń ṣe ìpín rẹ. By the reason of anointing now. Nípa ìfàmì òróró yàn báyìí. From the four corners of the earth. Ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. In your father's house. Nílé bàbá rẹ. In the place of your working. Níbi iṣẹ́ rẹ. If you can sell out name, him. bá lè ṣàmì? Ó yá receive it in the name of Jesus. Báyọ̀ lórúkọ Jésù, amen ìlẹ̀sọ́ntọ́lẹ́ńdà kàpá. Gbogbo ọ̀rọ̀ rẹ tí ayé ti gbé mi. All your riches that even one of swallow. Bíbélì sọ nínú ìwé Jọ́ọ̀bù yẹn. Bible said in the book of Job. Pé akọ́rin bí ó sì àti gbé ọ̀rọ̀ mi. That it is written that you are. Ó ní yóò fọ́ jáde which is but irreconcilable. Anyone that see me. Anyone that can say me. Lẹ́sẹ̀kẹsẹ̀. Instantly. Instantly. Lẹ́sẹ̀kẹsẹ̀. Instantly. Lẹ́sẹ̀kẹsẹ̀. Instantly. Ìbùkún rẹ̀ tí ayé gbé mi. The miracle that even one has swallowed. Tí obìnrin gbé mi. That even one has swallowed. Tí ọkùnrin gbé mi. That man swallowed. Ọ̀rọ̀ rẹ̀ tí ayé gbé mi. The way that. Tí ogun lé gbé mi. That asopa tí swallowed. Tí ogun rẹ̀ gbé mi. That your husband swallowed. Ọba gbàgbọ́ pé Olúwa ń gbé orí òkè. If you believe that God does the good thing. sí Amen. Dáàdì ó yẹ Amen. Ooo. Ìbùkún tí o mọ̀ pé tí o jẹ́ kó o mọ̀ wípé. miracle that will make you to know. Òun wá twenty one days sí. That you attended this twenty one days. Tálá ni àkọ́kọ́. Who is the first person? Tó máa ṣe ẹ̀rí twenty one days. That we share the testimony of my God. Ó dúró lórí pẹ̀pẹ̀ mímọ́. I stand on holy altar. Mo ti olúbọ̀ ọ̀jẹ̀ Jésù. And I put my hand mouth ti olúbọ̀ ọ̀jẹ̀ Jésù. I dip my mouth in the mouth of Jesus. Ọ̀rọ̀ ìyanu The word of miracle came out. Jésù oníṣẹ́ ìyanu. Jesus the miracle worker. Àṣà àti kọ́ wípé. For it is written. Nínú òwe chapter one verse thirty seven. In the book of Luke chapter one verse thirty seven. Ó ní torí kò sí tí olúwa ò lè He said because there is nothing that Ìwọ tí ayé ti rò You that even one have. Ìwọ tí wọ́n ti write down. You that they have written down. In your father's house. In your mother's house. Even your friend has asked you all. Àwọn ọ̀rẹ́ rẹ̀ gan ti rọ̀. Bàbá lè rí àmì We can say amen. Ìyanu yẹn ó yẹ gbọ́ tí ó Amen. Receive that your miracle. Amen. Ẹ̀rí tí ò ṣe gbé pamọ́. The testimony that you cannot hide. Ẹ̀rí tí ò ṣe gbé pamọ́. The testimony that cannot be hid. Ẹ̀rí mọ́tò. testimony that comes ẹ̀rí iná the testimony of cars and house ẹ̀rí visa the testimony of visa ẹ̀rí mọ́tò testimony of cars ẹ̀rí ìgbéyàwó testimony of marriage ẹ̀rí ìgbéyàwó testimony of marriage ẹ̀rí company ńlá testimony of great company bí àmì ọba gòkè your amen can go on further ọsọ bí ọmọ wòlíì I say as The son of God ó yá gbà tiẹ̀ receive your say amen. ó tún mọ́ fòmọ́. amen. ó sàmì ó tún mọ́ fòmọ́. amen. ó tún sọ̀rọ̀ òfo mọ́ ó tún rìn bí olófo mọ́ ó jẹun bí olófo mọ́ ó fagídí náwó mọ́ ó fagídí gbélé mọ́ ó fagídí sanko mọ́ lọ́mọ gbégbé ayé ọlọ́rọ̀ lọ́mọ gbégbé ayé ọlọ́rọ̀ mo máa ń sọ fáwọn mẹ́mbà mi mo ní ọ̀tọ̀ lọ lọ́rọ̀ ọ̀tọ̀ lọ lówó ọlọ́run jẹ́ kẹ́ ẹ lówó mo máa ń sọ. I don't tell my remember. I didn't pray that you should have more. Ẹni tó twenty thousand owó Anyone that have twenty thousand. Ẹni ten thousand owó You have ten thousand, you have money. Owó tí àwọn family? ò lè jẹnu ẹ̀. The tí ọ. that family cannot enjoy in it. gbọ́ ọ̀rọ̀ tí àwọn tí wọ́n wá jókòó tì ọ́. the riches that will make people to come and sit with you that they cannot Baba finish. bàbá yedepo ó ní wọ́n sọ pé ó ní wọ́n sọ pé Deborah wà ó ní I don't know what they call Deborah. bàbá yedepo he said that wọ́n ní àjẹ àjẹnirò wà pé pé òmùmọ̀ bóyá àjẹnirò ó ní pé tó bá gbólóhùn kan wá. eat and die there. àjẹjẹjáde kò sí. ìtàlẹ́sọ̀ tọ́lẹ̀ à. Marika sọ́tẹ̀ lè Ọ̀rọ̀ tó máa mú kí ayé jẹ lára ẹ̀. The riches that will make people to eat from you. Báwo ni Yorùbá ti jẹ lára rẹ ò ní pa? If people can enjoy from you, you don't Eyo have impact. Èyí ò ní pa láyé tó wà nìyẹn o. You don't have impact in the world. Àwọn kábùrọ̀ dìde látàbẹ̀. There are some that they need Or to rise from you. Ọ̀rọ̀ tó máa mú kí ni látàbẹ̀. The riches that make people to be from you, receive it, àmín. Orí mi ò Amen. Aṣọ ọ̀rọ̀gùn. Amen. Kò yí padà. Amen olúwa wa. oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa. amen. ìfẹ́ mọ́ ti ọlọ́run. amen. ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. amen. kí o máa bá wa gbé. amen. kó sinmi lé wa. amen. kó yà wá sinmi mọ́. amen. kó gbójú wa lọ́wọ́ omi jẹ́. amen. kó gbèsè wa lọ́wọ́ ṣubú. amen. kó gbọkàn wa lọ́wọ́ parun. amen. kó máa gbé wa lékè sá. amen. láti ìsìn láti láéláé. amen. amen. amen.